أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين Okay. آه. آه، Should I continue? Okay. عن جابر بن عبد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أعطيت خمسا لم يعطهن أحد من, من الأنبياء قبلي نصرت بالرعب مصيرة شهر وجعلت لي الأرض مسجدا وطهورا فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي وأحلت لي المغانم ولم ولم تحل لأحد قبلي وعطيت الشفاعة وكان النبي صلى وكان النبي بعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó fi ìkẹ́ tó fi ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra Umdatul Ahkam ọlọ́run ọba kí ó wà pẹ̀lú wa a sì tún wà nínú báàbì tó ń sọ̀rọ̀ lórí at-tayammum àdíìsì kan péré ló kù nínú báàbì náà àdíìsì yẹn bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ti wáyé lórí ẹ̀ ṣùgbọ́n àfáànà mú lórí ọ̀rọ̀ tayammum torí pé wọ́n dárúkọ tayammum nínú ẹ̀ àdìsí ọ̀hún náà ni àdìfi Jabir ọmọ Abdullah ó ní anna nabiya sallallahu alayhi wa sallam qal wípé anabi sallallahu alayhi wa sallam ó sọ wípé utitu khamsan ọlọ́run fún mi ní àwọn nǹkan márùn-ún lam yu'tahunna ahadun minal anbiya'i qabli ọlọ́run fún ẹnì kankan nínú àwọn ànábì rẹ̀ síwájú èmi ànábì muhammad sallallahu alayhi wa sallam nusirtu birru'bi masirata shahr ọlọ́run ràn mí lọ́wọ́ pẹ̀lú ẹ̀rù bíbà síwájú kí n tó kojú ọ̀tá ní ìrìn tí a lè rìn ní oṣù kan wa ju'ilat ardu masjidan wa tahura ọlọ́run ṣe ilẹ̀ ẹlẹ̀ fún mi ní ibùkírun àti ìṣe àfọ̀mọ́ àbí ìmara fàáyùmá rajulun min ummati adrakathu salat falyusalli ẹnikẹ́ni nínú al'umma mi tí ìrun bá bá kó kírun láyè kayè tó bá wà ní gbogbo ibi tó bá wà torí ilẹ̀ ẹlẹ̀ ibùkírun ni bẹ́ẹ̀ náà yẹpẹ̀ ìṣe ìmára ni ẹnikẹ́ni tí ìrun bá bá kó kírun wa uhillat liyal maghanim ọlọ́wọ́n bá ṣe ganima ó ṣe lẹ́tọ̀ fún mi walam tuhil walam tahilla li ahadin qabli bẹ́ẹ̀ sì ni kò ṣe lẹ́tọ̀ fún ẹnìkankan síwájú mi wa utitu shafa'a ọlọ́run fún mi ní ìpẹ̀ ṣíṣe وكان النبي صلى الله عليه وسلم يبعث إلى قومه خاصة gbogbo ànábì pátá ọlọ́run rán wọn lọ sí àdọ̀ àwọn èèyàn wọn ni وبعثت إلى الناس عامة bẹ́ẹ̀ ni ọlọ́run rán mi lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn ènìyàn pátá hadithi àfáwọn onítìrà yóò mú wá nínú báàbí àtẹ̀yìmọ́mà torí pé wọ́n dárúkọ nínú ẹ̀ ohun tó jọmọ́ àtẹ̀yẹ́mọ̀m ṣíṣe ìmára pẹ̀lú yẹ̀pẹ̀ kuma àdíìsì yìí ó wà nù àwọn àdíìsì tó ń fi àgbéga àti àjùlọ àti ọlá àtàpọ́nlé tí ọlọ́run ọba ṣe fún ànábì muhammad sallallahu alayhi wa sallam nínú àdíìsì yìí ọlọ́run dárúkọ àwọn khasa'is àwọn nǹkan kan tọ́lọ́ ń sàlẹ́sà fún ànábì sallallahu alayhi wa sallam tí ó ṣe fún àwọn ànábì ọlọ́run síwájú ẹ̀ nínú àwọn tí ànábì sallallahu alayhi wa sallam dárúkọ ń bí àwọn márùn ni ṣùgbọ́n dídárúkọ márùn yìí kò fi hàn pé ọ̀wọ́ ohun tí ọlọ́run tó sàlẹ́sà fún ànábì sallallahu tí wọ́n dárúkọ ń bí kò fi hàn pé kò sí òmíì tí ò sí àwọn márùn tí anabi sàlọ sàlám dárúkọ so ó wà nu àwọn tí ọlọ́run ọba tó sàlẹ́sà fún anabi sàlọ sàlám tí ò ṣe fún anabi ọlọ́run mi àbí àwọn nǹkan kan tó anabi tọ́lọ̀ ń sàlẹ́sà fún anabi sàlọ sàlám tí ò sì ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn al'umma rẹ̀ ṣùgbọ́n àwọn márùn tí a fà dárúkọ tí ó wá nínú hadith tá a fà mú wá ń bí alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ó ní nusirtu birru'bi masirata sha ọlọ́run ràn mí lọ́wọ́ pẹ̀lú ẹ̀rù bíbà ẹ̀rù bíbà ìtumọ̀ ni pé ọlọ́run máa ń fi ẹ̀rù bíbà sínú ọkàn àwọn ọ̀tá tí ànábì sallallahu àti àwọn àwọn mùmíní tó fẹ́ lọ kojú ìjà ọlọ́run fi ẹ̀rù sínú ọkàn wọn kó tó di pé ànábì sallallahu alaihi wasallam súnmọ́ wọn ní ìrìn tó yẹ pé tá a bá bẹ̀rẹ̀ sí rìn oṣù kan àní tí ìdébìá ń lọ tí ànábì bá ti wà ní ọ̀nà jíjìn yẹn náà ni ọlọ́run ti sọ ẹ̀rù sínú ọkàn wọn so téèyàn bá sì ti bẹ̀rù gbogbo bó ti rulẹ̀ rí kéèyàn lágbára tó èèyàn dọ̀lẹ́ so tí wọ́n bá ti wá bẹ̀rù yẹn wọ́n wá di ọ̀lẹ ọlọ́run á fi àrànṣe àti victory fún anabi sallallahu alayhi wa sallam ar-ru'b ó ní ẹ̀rù bíbà ó máa ń wà nínú ọkàn àwọn ọ̀tá torí pé wọ́n gbógun ti anabi muhammad sallallahu alayhi wa sallam fallahu yaj'alu fi qulubihim ru'ban minhu wa khawfan ọlọ́run ti kára rẹ̀ ni ó fi ẹ̀rù sínú ọkàn wọn látọ̀dọ̀ rẹ̀ bàhàìfù innahum la yaqumuna ala qitalihi لا يقدمون على قتاله ولا يصبرون على مواجهته débi pé wọ́n lẹ wọn ò ní ní agbára àti kojú ànábi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni àyà wọn ò ní balẹ̀ wọn ò ní lè ní sùúrù láti kojú ànábi sallallahu alayhi wa sallam ni wọ́n ìyapa yóò bẹ̀rẹ̀ sí wà láàrin wọn débi pé ọlọ́wọ́ fún ànábi sallallahu alayhi wa sallam ní ìṣẹ́gun irú àwọn ìṣẹ́gun yìí àti ẹ̀rù bíbà tọ́lọ́n fi sínú ọkàn àwọn kèfèrí ọlọ́n sàlàyé ẹ̀ ní àwọn àyè kan nínú al-Qur'an ọ̀kan nù wọn ọlọ́n sọ pé huwa alladhi arsala rasulahu bilhuda wa dinil haqq liyudhhirahu ala ad-dini kullihi walau kariha al-mushrikun ọlọ́n ọba òun ló ní ẹni tí ó rán anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú ìmànà àti ẹ̀sìn òdodo torí kó lè ran ẹ̀sìn náà àti anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ lórí àwọn ẹ̀sìn tí kìí ṣe ẹ̀sìn òdodo kódà bó ti jẹ́ pé kódà bó ti jẹ́ pé àwọn ọ̀ṣẹbọ wọn ò fẹ́ wọn kọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba sallallahu alayhi ọlọ́run ọba ọba lẹ́kẹ́ ọlá yóò ran anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ lórí wọn yóò sì fún ní ìṣẹ́gun gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ ìròyìn pẹ́sọ àwọn bani nadir àwọn àjọ kan nínú àwọn yahud tí wọ́n ń gbé madina tí wọ́n ran àwọn mushrik àwọn ará àwọn kèfèrí maka tí wọ́n ràn wọ́n lọ́wọ́ lórí ànábi sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí àdéhùn ti wà láàrin wọn àti ànábi sallallahu alaihi wasallam ipá wọn ó jókòó pẹ̀lú àwọn mùsùlùmí ní àlàáfíà ṣùgbọ́n wọ́n wọ́n wọ́n yẹ àdéhùn ọlọ́run sọ náà alkùránì pé huwa alladhi akhraja alladhina kafaru min ahli alkitabi min diyarihim li awwal alhashr ma dhanantum an yakhruju wa dhannu annahum mani'atuhum husunuhum min allah فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب ọlọ́ni òun ọlọ́run òun lòun ní kí àwọn kèfèrí kan jáde kúrò nínú ìlú wọn ní ilé àkọ́kọ́ tẹ́ lé wọn kó ń lò ọlọ́run ló ní kí wọ́n jáde àwọn kèfèrí ahlul kitab àwọn yahud ẹ̀yin gangan fúnra yí ẹ kò tiẹ̀ wánú ẹ̀mí yí pé lè lé wọn jáde bẹ́ẹ̀ náà ni àwọn náà gan fúnra wọn kò sínú ẹ̀mí wọn pé àwọn ìsọ ìlú tí wọ́n kọ́ ó lè mú wọn kò ní í ṣe wọn láǹfààní kankan ṣùgbọ́n ọlọ́run ọba mú àrànṣe wá níbi tí ẹ̀ ti ẹ̀ràn kan rẹ̀ ọlọ́run wá sọ ẹ̀rù bíbà sínú ọkàn wọn so ẹ̀rù tí ọlọ́run sọ sínú ọkàn wọn yẹn òun ló jẹ́ kí wọ́n lẹ tí wọ́n fi bẹ̀rẹ̀ sí kó jáde kó nínú wọn tí wọ́n wá ń wó lé ara wọn pẹ̀lú ọwọ́ ara wọn tẹ́yìn mùmínì náà wá tún ń ràn wọ́n lọ́dí bí kẹ́ máa wó ilé wọn so eléyìí ó ní ẹ̀rù bíbà tí ọlọ́run sọ níbi àti anabi sàlá sàlám ṣe àfihàn rẹ̀ nú àdìfì ìpè nú àwọn nǹkan tí ọlọ́run ṣàlẹ́sà fún ó ní ìfi ẹ̀rù sínú ọkàn àwọn kèfèrí bákan náà ní àsìkò tí àwọn kèfèrí tí wọ́n pérí jọ pẹ̀lú àwọn yahud lórí anabi sallallahu alaihi wasallam ti àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ tí wọ́n wá gbógun ti anabi sallallahu alaihi wasallam nínú madina abu sufyan ó wà pẹ̀lú wọn òun ti ẹni kọ̀mándà ń gbà náà pẹ̀lú wọn àwọn aràn míì nínú àwọn ọ̀tọ̀fáàn tí wọ́n jọ wà papọ̀ àti àwọn ọlọ́kọ̀ ọ̀jà kan nínú àwọn kèfèrí tí wọ́n dárí papọ̀ láti gbógun ti ànábì sallallahu alayhi wa sallam wọ́n wá wọ́n sọ ìlú Madina sáàrin wọ́n rọ kárí wọ́n rọ kárí ìlú Madina pẹ̀lú àwọn ọmọ ogun débi pé àwọn mùsùlùmí ò ráyè àti jáde láti lọ ṣe nǹkan ní òde Madina fún oṣù kan àbí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nígbà tí ọlọ́run ọba tí ó ṣẹ́gun wọn ọlọ́run sọ ẹ̀rù sínú ọkàn wọn làwọn mùsùlùmí bá bẹ̀rẹ̀ sí pa wọ́n wọ́n sì mú àwọn míì nù wọ́n mú wọn lẹ́rú ní tí ọlọ́run ọba sọ láàyè ibìkan náà al-Qur'an pé yá ayyuhalladhina amanu اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا ipe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ rántí oore Ọlọ́run àti ìdẹ̀ra rẹ̀ lórí yín nígbàtí àwọn kèfèrí tí wọ́n gbé ọmọ ogun tí gbé dìde tí wá látòkè àtilẹ̀ fa arsalna alayhim rihan làwa rán atẹ́gùn léè tó lágbára àràn sí wọn wa junudan lam tarawha àti àwọn ọmọ ogun míì tẹ́yìn ò tiẹ̀ rí wọn láti ọ̀dọ̀ ọlọ́run ọba wa kana Allahu bima ta'maluna basira gbogbo ń tẹ́ lásìkò náà gbogbo ẹ̀ ọba rí bí wọ́n ti ṣe yín mọ́nú ìlú tẹ́ ẹ̀ráyé àtijáde gbogbo ẹ̀ rí débi pé ọlọ́run sọ nínú súra náà wípé waradda Allahu alladhina kafaru bighayzihim lam yanalu khayra wa kafa Allahu almu'minina alkitab wa kana Allahu qawiyyan aziza ọlọ́run dá aburú àwọn kèfèrí àti inúnibíni àti ẹ̀tanú ọ̀tẹ̀ tí wọ́n gbé kọ́ ànẹ́sì sallallahu alayhi wa ọlọ́run dá padà lórí wọn wọn ò rí tí wọ́n fẹ́ wọn ò rí ṣe wakafa Allahu al-mu'minina al-qitala ọlọ́run gan fúnra rẹ̀ ló wá gbìjà àwọn mùmíní wa kana Allahu qawiyyan aziza torí pé ọlọ́run ọba ọba alágbára ni ọba olúborí kò sẹ́ni kankan tó wà lókè ọlọ́run ọlọ́run ló lókè gbogbo ẹnikẹ́ni ọlọ́run ni wa anzala alladhina dhaharuhum min ahli al-kitabi min sayasihim. وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا ọlọ́ni lòun wá sọ àrùn sí òun kalẹ̀ fún ànábi sallallahu alayhi wa sallam lórí àwọn ìran kèfèrí tí wọ́n péjọ lórí ànábi sallallahu alayhi wa sallam wọ́n bá bẹ̀rẹ̀ sí jáde nínú ìlú wọn wọ́n bẹ̀rẹ̀ sí kúrò lábẹ́ ààbò tí wọ́n fi bo ìlú wọ́n bẹ̀rẹ̀ sí kú ònú rẹ̀ lọ́lọ́run wá sọ ẹ̀rù sínú ọkàn wọn fàríkọ́n taqtulun apá kan nù ẹ̀ ń pa wọn wa ta'siruna fariqa apá kan kejì ẹ̀ ń mú wọn lẹ́rú so ọ̀rí tásírì ẹ̀rù tí ọlọ́run ọba tó sọ sínú ọkàn àwọn kèfèrí àwọn afáàmì wọn ni kòsòsíyà yìí ti al'umma nabi sallallahu alayhi wa sallam ni torí pé kò tí ì kúrò nínú al'umma bó tilẹ̀ jẹ́ pé ànábì ò sí nínú wa ṣùgbọ́n tí àwọn mùmíní tí wọ́n ní ìbẹ̀rù ọlọ́run ọba tí wọ́n sì ń pa òfin ọlọ́run ọba mọ́ táwọn náà bá jáde láti gbé ogun ẹ̀sìn kó àwọn kèfèrí ọlọ́run kò ní mú ìhàrànṣe yìí kú yóò tún fi irú àrànṣẹ́ yóò ti fọ́nrán àwọn múmìnì náà lọ́wọ́ khususi ẹlẹ́ẹ̀kejì tí wọ́n dárúkọ nù hadithi ó ní ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó sọ pé wa ju'ilat liyal ardu masjidan wa tahura fa ayyuma rajulun min ummati adrakatu salatu falyusalli eléyìí gangan ló fà tí àfáà yìí fi mú àdìsí wa nù báàbí at torí pé ànábì ni ọlọ́run ṣe ilẹ̀ ó ṣe ní mọ́síláṣí fún mi èyí ni pé gbogbo bí mo bá wẹ̀ lórí ilẹ̀ kí n kọjú sí kí alqibla kí n kírun ni torí pé ilẹ̀ mi mọ́ ni ilẹ̀ wọ̀tọ̀húrọ̀ bákan náà mo tún lè fi ṣe àfọ̀mọ́ ara kúrò nínú ẹ̀gbin ńlá àti kékeré so ẹnikẹ́ni inú àwọn àlùmọ̀ mi tí ìrun bá dé bá tí ó sì sí omi tí ó fi ṣàlùwàlá yóò kírun ẹnikẹ́ni nínú àwọn àlùmà mi tí udiri ẹ̀gbin nílá àbí kékeré bá wà lára rẹ̀ tí ó sì sí omi láti mú kúrò lára tí yẹ̀pẹ̀ bá ti wà yóò ṣe ìmára yóò sì kírun so eléyìí kò sí fún àwọn al'umma tó kọjá àyàfi al'umma nabi sallallahu alaihi wasallam nìkan ṣoṣo wọ́n àwọn al'umma tó kọjá nínú àwọn nasara àti yahud la yusalluna illa fi kana'isihim wa sawami'ihim wọn ò ní kírun àyàfi nínú chọ́ọ̀chì wọn àti temple táwọn yahudu náà ti ń ṣe ìjọsìn ibẹ̀ nìkan wọ́n ti máa ń ṣe ìjọsìn wọ́n ṣe ìjọsìn lé wọ́n sì ṣe ìjọsìn ní ibikíbi ṣùgbọ́n ọlọ́run ọba ó ṣe ìdẹ̀kùn fún al'umma nabi sallallahu alaihi wasallam. sallam gbogbo bí tí mùsùlùmí bá wà gbogbo bẹ̀ náà ni ó ti kírun ẹni tó wà ní àjò tí ìrun débá kò ní lọ ìrun la kódà bí olómi yóò kírun bákan náà ẹni tó wà nílé àbọ̀ wà ní àjò tí ò ní tí ò ní ìmara yálà ìmara kékeré àbí ìmara ńlá tí ó sì ní tí ó fi mú ẹ̀gbin náà kúrò lára bí omi tí ẹ̀pẹ̀ bá ti wà yóò fọwọ́ ba ẹ̀pẹ̀ yóò sì kírun ẹni tó tiẹ̀ wá lómi tó sì ń bẹ̀rù àti lo omi ọ̀hún gan fúnra rẹ̀ ìpẹ́ bóun bá lò ó lè pa òun lára eléhùn náà kò ní lọ́rùn la òun náà kírun tó bá ti ṣètẹ̀yẹ́ mọ̀ so eléyìí ìdẹ̀kùn ńlá ni lọ́lọ́run ṣe fún àwa al-umma nabi sallallahu alayhi wa khususiya ẹlẹ́ẹ̀kẹta ọni ọ̀rọ̀ anabi sàásàlám tó ní wa uhillat liya al-ghanaimu wa lam tuhilla li ahadin qabli ọlọ́run ṣe ghanima ó ṣe lẹ́tọ̀ fún mi kò sì ṣe lẹ́tọ̀ fún àwọn al'umma tó kọjá síwájú al'umma anabi sallallahu alayhi wa sallam ghanaim jam'u al-ghanima ghanima ó ní ohun tí àwọn àwọn jagunjagun tí wọ́n gbógun ti mùsùlùmí tí wọ́n dà á lẹ̀ tí wọ́n sá nínú àwọn nǹkan ogun wọn àbí àwọn nǹkan àlòmíì tó jẹ́ bí dúkìá ẹ̀tọ́ ni fún àwọn mùsùlùmí kún kó gbogbo ẹ̀jọ kún pín láàrin ara wọn torí pé ọlọ́run ti ṣe lẹ́tọ̀ọ́ fún wọn ọlọ́run sọ nínú alukur'ani pé fakulu mimma ghanimtum halalan tayyiba ẹ jẹ nínú àwọn tẹ́ kójọ nínú ohun tí àwọn ọ̀tá dànù tí wọ́n sá ẹ jẹ nú ẹ̀ halali ni fún yín ẹ̀tọ́ ni fún yín kódà ohun tó dáa ni kò sí aburú nú ẹ̀ ọlọ́run tún sọ ń bò mí pé wa'lamu annama ghanimtum min shay'in fa anna lillahi khumsahu wa lirrasuli ẹ mà wípé gbogbo tí ẹ bá rí nínú ghanima kẹ́ẹ̀mọ̀ wípé ọlọ́run náà nínú ẹ̀ ànábì náà nínú ẹ̀ so eléyìí gan ló fi hàn pé ẹ̀tọ́ ni ọlọ́run ò sì ṣe lẹ́tọ̀ fún àwọn al'umma míì síwájú al'umma ànábì sallallahu alayhi wa sallam àwọn àfáàní àwọn al'umma tó kọjá síwájú al'umma ànábì sallallahu alayhi wa sallam gbogbo tí ọ̀tá bá dànù tí wọ́n kó jọ wọn ò gbọ́dọ̀ jẹ iná ni ó wà látòkè tí ó wà jó gbogbo àwọn dúkìá táwọn kèfèrí bá tán bá kó jọ tán da ẹlẹ̀ tí sá ṣùgbọ́n ọlọ́run ṣe lẹ́tọ̀ fún al'umma annabi sallallahu alaihi wasallam khususi ẹlẹ́kẹrin ó ní ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam tó ní wa utaitu shafa'a ọlọ́run fún mi ní ìsìpẹ̀ ohun tí a gbàlérò ń bí ó ní ìṣìpẹ̀ ńlá torí pé oríṣiríṣi ìṣìpẹ̀ lọ́lọ́run fún anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n èyí tí agbàlérò ń bí ni ash-shafa'atul uzma ìṣìpẹ̀ ńlá torí pé anabi ní ìṣìpẹ̀ tó pọ̀ ṣùgbọ́n èyí tó tóbi jù náà ni èyí tí àwọn ulul azmi tí wọ́n yẹrí tí wọ́n láwọn ò lè gbé àwọn ò tó ṣe tẹ́nàbí sallallahu alayhi wa tó tẹ́wọ́ gbà ipò lónìí ó ní ash-shafa'atul uzma nígbàtí ọlọ́run bá kó wa jọ níbi tá a ti dúró lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tí àwọn èèyàn pẹ́ ní dúró tọ́lọ́run ò tètè ṣe ìdájọ́ fún kálukú kó mọ àyè tó wà yálà inú náà àbínú aljanna tó oorun sì mú tí àwọn èèyàn tí ń hó fayastashfa'una bil anbiya' wọ́n wá gbọ́dọ̀ àwọn ànábì ọlọ́run wọ́n gbọ́dọ̀ wọn lọ wípé ẹ wá bá a sì pẹ̀ lọ́dọ̀ ọlọ́run kó sì dájọ́ kó ń kálukú ọmọ àyè rẹ̀ wọ́n lọ bá ànábì Adam wọ́n lọ bá ànábì Nuh wọ́n lọ bá ànábì Ibrahim àti ànábì Musa àti ànábì Isa gbogbo wọn pátá wọn ni àwọn ò tó ṣe wọ́n wá padà lọ sí ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ó fún wọn pé ana laha èmi gangan mo ní ìsìpẹ́yún ti tèmi ni eléyìí ni ìsẹ̀pẹ̀ tí agbàlérò nù àdéhì bákan náà ó ní ìsìpẹ̀ tí wọ́n pè ní maqam al-mahmud gẹ́gẹ́ bí ọlọ́run sì sọ nù al-Qur'an wa min al-layl fatahajjad bihi nafilatan lak asa an yab'athaka mahmuda ipe nínú òru ṣe tahajjudi pẹ̀lú al eléyìí àlékún ni fún wa nabi sallallahu alayhi wa sallam náfìlà ziyada fún ìwà nabi sallallahu alayhi wa sallam torí pé kí ọlọ́run lè gbé ọ dìde lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama ní ààyè ẹni ẹ̀yìn ẹni ọpẹ́ so eléyìí ni ìsìpẹ́ ńlá tí anabi sallallahu alayhi wa sallam yóò ṣe níjọ́ gbẹ̀dẹ̀ alkiyama gẹ́gẹ́ bí a ti yọ àwọn ìsìpẹ́ yẹn pọ̀ ṣùgbọ́n kí bí kọ́ ni ibi àlàyé ẹ̀ khususi ẹlẹ́ẹ̀karùn ó ní ọ̀rọ̀ anabi sallam tó ní wa kana an-nabiyyu yub'athu ila qawmihi khassatan wa bu'ithtu ila an-nasi 'ammatan ọlọ́run ọba ó máa ń rá àwọn òjíṣẹ́ àwọn ànábì ọlọ́run lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn wọn ni ṣùgbọ́n èmi ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run rán mi sí gbogbo àwọn èèyàn pátá so eléyìí náà khususiyya ni fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ní ọlọ́run sọ nínú alukur'ani tí a fi mọ̀ pé gbogbo àwọn anabi ọlọ́run rán wọn lọ sọ́dọ̀ àwọn èèyàn wọn ni inna arsalna nuhan ila qawmi àwọn hud lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ akhahum nasab ọmọ wọn ọmọ ìyá rẹ̀ nínú ẹbí àwọn èèyàn rẹ̀ ọlọ́run wá ila thamuda akhahum ha bẹ́ẹ̀ náà ni ànábì salih alọ aran lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ wa ila madiana shu'aiba so gbogbo eléyìí ó fi hàn pé àwọn ọlọ́run ọlọ́run rán wọn lọ so nígbà tí wọ́n máa pè wọ́n náà ihun tí gbogbo wọn ń sọ ní pé yá qawmi inni lakum nadhirun mubin ẹni èèyàn mi ò èmi olùkìlọ̀ ní fún yín so ṣùgbọ́n títí ànábì sallallahu alaihi wasallam ó yàtọ̀ sí ti àwọn ànábì ọlọ́run yòókù torí pé ọlọ́run ṣe ẹ̀sìn islam èyí tí ànábì sallallahu alaihi wasallam tó mú wá ní ọlọ́run ṣe ní risalatu al-umumiyya èyí ni pé risala tó kó gbogbo nǹkan sínú pátá ó kó gbogbo àwọn risala tó ti kọjá gbogbo ẹ̀ ló kó mi wa baqa'uha bẹ́ẹ̀ ni risala ni tó pé ìránṣẹ́ ni tí ó máa bẹ láéláé títí ju ọ̀gbẹ̀dẹ̀ al torí pé ọlọ́run ni qul ya inni rasulullahi ilaykum jami'an sọ fún wọn ẹ̀yin èèyàn èmi olùránṣẹ́ ọlọ́run ní sí yín pátá bákan náà ọlọ́run tún sọ pé wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira àrán lọ sí nǹkan míì ju pé àrán lọ sọ́dọ̀ gbogbo àwọn èèyàn pátá láti máa ṣe ìkìlọ̀ kó sì máa ṣe ìró ìdùnnú fún wọn ọlọ́run tún sọ mú mi liundhirakum bihi wa man balag torí pé kí n lè ṣe ìkìlọ̀ fún yín àti gbogbo ẹni tí ìkìlọ̀ mi ọba bá lé ayé ìtumọ̀ eléyìí ni pé àwọn tí anabisa asalam lo àsìkò pẹ̀lú wọn ọlọ́run rán sí wọn láti ṣe ìkìlọ̀ fún wọn àti gbogbo ẹni tí ọba máa wá lẹ́yìn rẹ̀ tí wọ́n máa gbọ́ nípa ìkìlọ̀ náà eléyìí ni ó fà tí àwọn àwọn afáàfin sọ pé àlùmọ́ ànẹ́bí wọn pé sí méjì àwọn ummata ar-risala ummata al-ijaba àti àwọn ummata ar-risala àwọn àlùmà tí ọlọ́run rán ànábì sallallahu alaihi wasallam tó ọlọ́run rán sí wọn ó ní gbogbo àwọn èèyàn pátá àwọn àlùmà ànábì tí wọ́n tún wá gba ànábì gbọ́ ó ní àwọn mùsùlùmí so gbogbo yahudu àti nasara àti gbogbo ẹnikẹ́ni tí ó bá wá kù àwọn náà umma anabi ni sallallahu alayhi wa sallam torí pé anabi sọ pé walladhi nafsu na muhammadin biyade la yasma'u bi ahadun min hadhihi al-umma yahudiyun aw nasraniyun ثم يموت ولا يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار ipe mo fi ọlọ́run ọba tí ẹ̀mí mi ti ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra kò sí ẹnì kankan àwọn al'umma yìí yahudu ni nasara ni èyí tí ó wàá kú tí ò gbà mí gbọ́ àyàfi kó jẹ́ ọ̀kan nínú ọmọ náà tó gbọ́ ẹnikẹ́ni tó bá kú nínú àwọn ọmọ yahudu àti nasara tí wọ́n wá lásìkò ànábì sallallahu alaihi wasallam títí gbọ́ gbẹ̀ndẹ̀ alqiyama tí wọn ò bá gba ànábì sallallahu alaihi wasallam gbọ́ ọlọ́ni ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallah wa khataman nabiyyin wa kana allahu bi kulli shay'in alima anabi sallallahu alaihi wa sallam kìí ṣe bàbá ẹni kankan nù yín òjíṣẹ́ ọlọ́run ni ó ní òpin àwọn ànábì ọlọ́run torí pé ọlọ́run ọba ọba onímọ̀ ní gbogbo nǹkan so eléyìí ni àlàyé lórí hadithi òun náà sì ni hadithi gbẹ̀yìn nínú báàbì báàbì tó síwájú tí iwájú ẹ̀ òun ni báàbùl haid hadith alákọ̀ọ́kọ́ nu báàbì ni hadith tí a gbà látọ̀dọ̀ Aisha anna Fatimata binta abi hubaisin sa'alat nabiyya sallallahu alaihi wasallam faqalat inni ustahadu fala athur afa'adahu as-salat قال لا إن ذلك عرق ولكن دعي الصلاة قدر الأيام التي كنت تحيضين فيها ثم اغتسلي وصلي باب تياما قسي باب حيضني síwájú kí a tó ṣe àlàyé hadithi ó ní alátìmọ́kíni tá ń pè ní haidọ̀ haidọ̀ yìí ní èdè Lárúbáwá ó ní asailan kí nǹkan ó máa sàn kí nǹkan ó máa sàn ó ní à ń pè ní hayi torí pé wọ́n máa ń sọ ní khadal wadi èyí ni pé odò ti ń sàn bákan náà wọ́n fi sọ haida ní haida torí pé ẹ̀jẹ̀ tí ń jáde láti ara obìnrin máa ń sàn ni tó bá jáde ìdí tó pè ní haida ṣùgbọ́n haida ní èdè ṣẹ̀ríà ó ní ẹ̀jẹ̀ tó ń sàn jáde láti ara obìnrin ọ̀dọ́mọbìnrin tó ti bàlágà ẹ̀jẹ̀ yìí ma'lumatin ẹ̀jẹ̀ tá a mà ní yorùkíhì rahimuha ẹbí àpò òbí àpò òbí nínú rẹ̀ ló máa ń tu ẹ̀jẹ̀ yẹn jáde báàdà bòlóògì alẹ́yìn tí obìnrin bá ti bàlágà ẹ̀jẹ̀ yìí dọ́mù tọ̀bìí wájà ẹ̀jẹ̀ ni tó máa ń jáde naturally kìí ṣàìsàn bákan náà ẹ̀jẹ̀ ni tí Ọlọ́run ṣe ìṣẹ̀dá àwọn obìnrin lórí ẹ̀ ìdínú tá a fi ń sọ pé gbogbo ẹni tí ó bá ń ṣe haida àìlè sọ pé ó ń ṣàìsàn torí pé kìí ṣe àìsàn ni a ó rí pé eléyìí ó ti yọ al-istihada kúrò torí pé istihada òun ti àìsàn lòun òun kò ní àsìkò tí wá ní naturally àbí traditionally àwọn obìnrin òun máa ń wá torí àìsàn ni ọlọ́run ọba ló dá àwọn obìnrin lórí ìṣe haidọ̀ yàtọ̀ sí ọkùnrin torí ọgbọ́n láti ọ̀dọ̀ ọlọ́run ọba tí ọlọ́run ọba ló mọ̀ ṣùgbọ́n nínú àlàyé tí ó wá nínú súnà Ànábì sallallahu alayhi wa àti nínú àwọn tí ọlọ́run fi hàn àwọn olùmọ̀ ó ní pé ó wà nínú ọgbọ́n tí ó wà ń bi haidọ̀ yìí takviyatal janini fi rahim oúnjẹ ni haidọ̀ yẹn jẹ́ fún ọmọ tó bá wà lópò lónú inú ìyá rẹ̀ ohun tí ń jẹnu so tóbìnrin bá ti lóyún haidọ̀ yẹn ó dúró torí pé haidọ̀ yẹn ni ó máa jẹ oúnjẹ fún ọmọ tí ó wà nínú tí obìnrin bá ti bímọ tán haidọ̀ yóò tún padà wá torí pé ìdọ̀tí ni yóò máa jáde kó lára obìnrin so ọ wà nù hikma tó wà nù ẹ léètà àmà àti ìta àmà ṣùgbọ́n pàápàá haidọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ṣàlàyé pàápàá rẹ̀ nínú àdìfẹ́ Aisha tó sọ pé àwọn wà ní ìrìn àjò pẹ̀lú anabi sàlá ìrìn àjò hajj nígbà tí wọ́n dé àyè kan ní Aisha bá ṣe haidọ̀ anabi wọnú tẹ́ǹtì ẹ̀ lọ́wọ́ bá Aisha tó ń sunkún radiyallahu anha lànàbí bá sọ pé má yubkiki kí ló fà tó ń sunkún làálàkì nà fìsìtì ó dàbí pé o ti ṣe haidọ̀ tó ń palẹ́kùn nù torí pé nù rìwáyà mi ó ṣe ó kọ́ àbámọ́ yìí pé òun ọ̀bá tí má jáde àti ṣe hajj lọ́dún yìí torí pé ìdíwọ́ ó ti dé báwọn tóun ò ní lè ṣe hajj so òun lérò pé gbogbo obìnrin tó bá ti ṣe hajj o àtọ́ ti ń ṣe kò sí ti lè ṣiṣẹ́ hajj pẹ́ẹ́pẹ́ẹ́ so kí ànábì sàásálà kò fi lè tù lọ́kàn lànàbí wa ń sọ pé akílọ́bà tó ń sunkún la aláki na fisti bọ́yọ̀ ó ti ṣe haida ni ó ti rẹ́jẹ oṣù qalat na'am ló bá ní bẹ́ẹ̀ ni làwọn ọmọ ni hadha shay'un katabahu Allahu ala ọlọ́run ọba ló ti kọ sórí gbogbo àwọn ọmọ ànábì Adam tọ́jú obìnrin wọ́n máa ṣe nǹkan oṣù ìfàlì máa yẹ falù hajj torí ìdí èyí ṣe gbogbo ṣẹ́ tí àwọn tó ń ṣe hajj máa ń ṣe pátá ghayra alla tatufi bil bayt ṣùgbọ́n ò ní ṣe tàwáàfi ilé ọlọ́run ọba hatta taturi títí tó fi ṣe ìmára eléyìí ó ní pàápàá haidọ̀ ọlọ́run ọba òun lórí gbogbo àwọn ọmọ ànábì Adam tajóbìnrin torí ìdí èyí ó dọ̀ràn àyàn níbi àkọọ́lẹ̀ ọlọ́run ọba yìí ká kí àwọn obìnrin kí wọ́n ní sùúrù kí wọ́n sì gba ohun tí ọlọ́run ọba tó kọ lórí wọn kí wọ́n má fi ṣe ìbínú tòrọ́ wà nú àwọn obìnrin tó máa ń bínú lórí ẹ̀ ọlọ́run ọba kó tó wọn sọ́nà so ó wà nú àwọn nǹkan kan tọ́lọ́ ń sa àwọn obìnrin lẹ́sà tí ò ṣe fọ́kùnrin àwọn nǹkan míì wà táwọn ọkùnrin ń ṣe tí ò ṣe fóbìnrin so ó di dandan kí wọ́n gbà bọ́lọ́run ṣe dá wọn ṣùgbọ́n ó ṣe ní láàánú ni pé ní algar ní Europe àti America ara wọn tí wọ́n ń dá ìṣẹ̀dá wọn padà sí ohun tí Ọlọ́run ọ̀dá wọn lórí rẹ̀ ọkùnrin tí ó sọra rẹ̀ dóbìnrin obìnrin tí ó sọra rẹ̀ dọkùnrin eléyìí ìsìnà ìsìnà pátápátá ni torí pé wọ́n ń ba ètò tọ́lọ́run ọba ti tò àwọn ọmọ ànábì Adam lé lórí wọ́n ń bà á jẹ́ ọlọ́ni laqad saddaqa alayhim ibilisu dhannahu fattaba'uhu illa fariqan minal mu'minin èyí ni pé iblis ó ti gbà wọ́n gbọ́ àwọn náà sì gbàgbọ́ wọ́n bá tẹ̀lé iblis àyàfi apá kan nú àwọn múmìnì àwọn ni wọn ò ní ṣerú àṣìṣe báwọn so iblis ni ó sì ti ṣèlérí la'amurannahum fala yughayyirunna khalqallah ipe màá pa wọ́n láṣẹ kí wọ́n máa ṣe kí máa yí ìṣẹ̀dá ọlọ́run ọba padà eléyìí ó ní ìsìnà tó fi hàn naam ok bákan náà nínú àwọn nǹkan tí Ọlọ́run ọba sa obìnrin lẹ́sà tí ó sì sa tí ó ṣe fún ọkùnrin ó ní haibọ̀ wà ó ní haibọ̀ wà torí pé àwọn nǹkan kan wà tó yẹ pé gbogbo àwọn èèyàn pátá ọkùnrin àtobìnrin gbogbo ẹ̀ ni wọ́n ní gẹ́gẹ́ bí ojú orí ọwọ́ ẹsẹ̀ ẹnu imú gbogbo àtọkùnrin àtobìnrin náà la ní ṣùgbọ́n àwọn nǹkan kan wà tóbìnrin ní tọkùnrin ò ní àwọn nǹkan wà tóbìnrin ní tọkùnrin ò ní tààtí obìnrin ọkùnrin ò ní irú rẹ̀ ní haidọ̀ táwọn obìnrin ń ṣe tọkùnrin ṣe oyún táwọn obìnrin ní tọkùnrin ní ọmọ bíbí tóbìnrin ń bí tọkùnrin ẹbí so bẹ́ẹ̀ ni ọkùnrin wọ́n nírùngbọ̀n wọ́n nírun mú obìnrin yẹn nírùngbọ̀n wọn sì ní irun mú so gbogbo àwọn ìdáyàtọ̀ yìí hikma ni láti ọ̀dọ̀ ọlọ́run ọba ọba àlekè ọlá tó dá àwọn èèyàn tó sì pé wọn ọlọ́run ní walaqad khalaqnal insana fi ahsani taqwim a dá àwọn èèyàn ní ẹ̀dá tó dáa tí ó sí àṣìṣe nú ẹ̀dá ọlọ́run ọba fi ayyi surati ma sha'a rakkabak ọlọ́run ọba òun ló tó wa bó ti wù ú so gbogbo bọ́bá ti wù ọlọ́run ní máa tó ẹ̀dá la yus'alu amma yaf'al wa kò sẹ́ni kankan tó tó bi ọlọ́run pé èéṣe tó dá lọ́kùnrin tó dá mi so ṣùgbọ́n àwọn kèfèrí wọ́n dá ọlọ́run lẹ́bi níbi tí wọ́n máa lọ dá ìṣẹ̀dá wọn padà sí. Si, èyí tí ọlọ́run ọ̀dá wọn síbẹ̀ tó um, a dúró lórí èlé èyí tí a ṣe tó ṣe déédé pẹ̀lú ti ọlọ́run àti òjíṣẹ́ dàm. àsìkò sí wa ok now. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé tí obìnrin bá ṣe haidọ̀ a ó sọ pé obìnrin ó ti di nàjásà ó ti di ẹ̀gbin torí pé ó wà nù àkídà àwọn yahud táwa sọ̀rọ̀ lórí wọn tó bá yá lásìkò rẹ̀ torí pé àti àwọn kèfèrí Mẹ́kà àwọn náà wà nù wọn wọn kì í súnmọ́ obìnrin wọn lásìkò tí wọ́n bá ń ṣe haidọ̀ lọ wọn ì ní jẹ pẹ̀lú wọn wọn sì ní so wọ́n ti di ìdọ̀tí àwọn mùṣírìkì maka àwọn máa ń kọ́ àyè kan sọ́tọ̀ fún obìnrin tí bá ń ṣe àìdọ̀ ni yóò máa gbé nú ìdọ̀tí ni pẹ̀lú pẹ̀lú ẹ̀gbin pẹ̀lú ìyẹpẹrẹ ni wọ́n máa gbé títí yóò fi ṣe ìmárakúnnù àìdọ̀ ṣùgbọ́n ìdáhùn ni pé almuslim la yanjus mùsùlùmí kìí di ẹ̀gbin bó ti wulẹ̀ orí bó ti wá nu hadith tí Abu Huraira tó gbà wá láti ọ̀dọ̀ anabi sàlọ̀ sàlẹ̀ pé anabi sàlọ̀ sàlẹ̀ ń pàdé òun lọ́jọ́ kan nínú àdúgbò kan nínú Madina ni òun bá sápamọ́ anabi sì ti rí òun ó sáré lọ wẹ̀ torí pé ó wà nínú ipò jẹ́nẹ́bà nígbàtí ó dé ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa A nigbati sallallahu alaihi wasallam wà níbi ìjòkó rẹ̀ májìlìsì rẹ̀ tafaqadahu ó ṣe àwátì abu huraira ló wá ń béèrè aina kunta ya abu huraira ń bọ́ lọ wà látẹ̀ẹ̀kan ó ní ìwà anabi ọlọ́run sallallahu alaihi wasallam mi ò fẹ́ báyìí pé àájọ kíra àájọ báwọ́ tí mo sì wà ní ipò àìmára ní anabi sàlọ sàlám bá sọ pé subhanallah innal mu'min la yanjus ipe mímọ́ fọ́lọ́run múmi ní èsì ẹ̀gbin bó ti wùlẹ̀ orí kìí ṣe so jẹ́nàbà rẹ kìí ṣe ìdọ̀tí táwa ní tọ́ bá bàbí lọ́wọ́ ìdọ̀tí yóò ti kan ìmí náà so èyí nù tó fi hàn ilé ìfihàn obìnrin tí bá ń ṣe haibọ̀ àbí ó wà nù nifas a kìí pé a kìí pé àpèjú wọn pé ẹ̀gbin ni wọn ohun tó ń jáde lára wọn gangan lẹ̀gbin ṣùgbọ́n àwọn àwọn kìí ṣẹ̀gbin ìdájọ́ rẹ̀ bí ìdájọ́ ẹni tó sutọ́tọ̀ náà ni ohun tó jáde lára ẹni tó sutọ́tọ̀ ń lẹ̀gbin ṣùgbọ́n ẹni tó sutọ́tọ̀ gangan fúnra rẹ̀ kìí ṣẹ̀gbin bákan náà ni haibọ̀ òlòun náà rí. àwọn múṣìríkì àwọn nìkan lẹ́gbin torí pé ọlọ́run ọba pè wọ́n lẹ́gbin àwọn náà ẹ̀gbin wọn ẹ̀gbin àdìọ́kàn ni kì í ṣe ẹ̀gbin ara ẹ̀mí ẹ̀gbin àdìsọ́kàn ni torí pé wọn ò ní ìmánì sí ọlọ́run ọba wọn ò gbọ́ ọlọ́run ọba gbọ́ ìdínú tó lọ́run fi sọ pé innamal mushrikuna najasun náà a ó dúró lórí eléyìí tí ọlọ́run bá sọ wa di ìgbà míì a ó máa tẹ̀síwájú insha Allah ta'ala assalamu alaikum warahmatullah